president Talon àti bẹ́ẹ̀ níwájú àti bẹ́ẹ̀ lẹ́yìn èmi ò rẹ́dì láti bú president Kútọ̀nù bọ̀ tí kọ́kọ́ tí mo fẹ́ fi yé president yẹn léni ẹ bá mi share ètò yìí ètò Ààrẹ Almaroofu yàtọ̀ sí ètò kòtò èmi ti kú òun náà tó ń gbà àpótí àpótí ìdìbò pé mo fẹ́ máa bó èbú tí wọn ò bá mi mi ń tọ́yàn àmọ́ tọkùnrin ta sí mi ma fún tán tóbìnrin bá ta sí mi màá dá lóun níwọ̀nba àmọ́ tó bá continue màá jẹ́ kó mọ ibi tó belong sí nítorí last week sí gbogbo last week gbogbo ẹ̀yin tẹ́ ń bú yàá máa pò gbogbo yín ọ̀rọ̀ yín ni o ẹ ti mọ nǹkan tó ń pè ní yàá máa pò ẹni tó bá jẹ́ Yorùbá gidigidi ìyá máa pò ẹni tó ń bú wọn obìnrin ló ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ màá fi ọ̀rọ̀ mi síwájú nítorí pé gbogbo yín pátápátá tẹ́ ẹ wà lórí ètò yìí ọmọ akọni ni mo á fẹ́ kẹ́ ẹ ṣe àdúrà fún Chief Sunday Igboho bọ̀ lórí ta ọba ẹ̀ eh, pírẹ́sidẹ́ǹtì kútọnu talon tí mo fẹ́ sọ mo tún fi àsìkò yìí bẹ̀ president ní ẹ̀ẹ̀kan sí i kí oṣù yìí tó parí èní ní twenty five kò sí nǹkan tọ́lọ́ ò lè ṣe nídẹ̀ ní monday i expect chief olóyè sunday igbòho kó jáde ní ọ̀sẹ̀ yìí ẹ bèrè pé kí nìdí ìdí rẹ̀ ni pé ìjọba tó ní kẹ́ ẹ mú olóyè sunday igbòho dání ó mà ti fi àwọn tóun kant as a terrorist wọ́n ti fi wọ́n lẹ̀ o gbogbo àwọn ọmọ wa méjìlá mo congratulate Lady K àti Jamiu God bless you inú wa dùn pé ẹ lọ ẹ bọ̀ ẹ ní kúrò nínú ìwé ìtàn láyé àrọ́mọdọ́mọ ọmọ Oòduà kò ní gbàgbé yín tí a bá gbàgbé Yorùbá nation kódà ẹ máa wà nínú. yes so this one na Zainab Tuba and Auto Gele my people no kind of tuban wey be say e dey for dis world wey be say zainab no dey do am na she dey do am by herself my pipo na dozen nine i one buy wey be say na wan resell am for abroad i bin na which kind one i want make na contact zainab for na latest to ban and auto gele The kind of design wey be say una never even jam for any place my pipo na zainab and nine i go forget the latest style and the latest design for auto gele and to ban make na contact zainab if you be person wey be say you dey resell am for abroad abi you just wan buy am and e for asthma e dey change am contact designer for all kind of color of tuba or any kind of style of altogele contact designer for your latest tuba and altogele and thanks me later. front ìwé wa wàhálà gbogbo ẹnu mo fi sọ àmọ́ Ọlọ́run wa jẹ́ kí gbogbo wa péjú àwọn tó fẹ́ràn wa àwọn tí ò fẹ́ràn wa náà àmọ́ tá a bá gbà náà máa darapọ̀ ni mo ní ọ̀rọ̀ lórí àwọn pòfẹ́sọ̀ wa bọ̀ kí n tó ti ọ̀rọ̀ ẹ bá mi kọ́kọ́ ṣe àmì fún olóyè Sunday Igboho nítorí pé ọ̀sẹ̀ yìí là ń retí ẹ̀ ọ̀sẹ̀ tá a wà yìí là ń retí president Talon láti release olóyè Sunday Igboho ṣùdí nítorí pé àwọn tí ìjọba mú sílẹ̀ wọ́n ti fi wọ́n lẹ̀ lábẹ́ òfin òfin kankan ò mú olóyè Sunday Igboho sílẹ̀ nílẹ̀ Kútọ̀nù nílẹ̀ Benin àmọ́ tí màá yí ò bá wá fi lẹ̀ nǹkan tí president Talon ò fẹ́ ká ṣe torí máa náà da wọ́n ròyìn ẹ̀ àdẹ̀fẹ́ ba orúkọ ẹ̀ jẹ́ àmọ́ tí president bá continue tí ò fi olóyè lẹ̀ nínú ọ̀sẹ̀ yìí kò ṣe pé àṣẹ o mi ìpàṣẹ o bọ̀ bó ṣe yẹ kó rí tí ò bá fi olóyè Sunday Igboho lẹ̀ lọ́sẹ̀ yìí àwa ọmọ ajìjàgbara tá a wà nílùú Amẹ́ríkà a ti dúró láti lọ sí embassy Benin Republic ní on twenty nine ìwọ tó o bá fẹ́ lọ ẹ support wa tíṣẹ̀tì sì wà o fìlà sì wà o kò ní wá lára o tí ó bá di on the twenty nine ní Washington DC à ń lọ sí Benin Republic à ń lọ sí Amade passport office wọn Amade embassy Benin Republic a máa pitú tí president Talon ò ní fẹ́ like ìtòdè làwọn ṣe tó ń bẹ́ẹ̀ torí mo mọ̀ pé kò síbi ṣe lè ṣe show tí president yìí ò ń rí o ẹ má jẹ́ ń parọ́ fún yín mo ní àwọn akọni ọmọ tó súnmọ́ president dáadáa àwọn akọni ọmọ tó súnmọ́ president dáadáa wọ́n á fi hàn àmọ́ àsìkò yẹ ṣí àkíní yẹn eto ètò eléyìí ò ṣe ètò ebú president alone president Benin Republic I really appreciate pé ó fi Ìgbòho síbi tí ó save tí ọlọ́run ní jẹ́ kí ìkọ́kọ́ ṣe bàbá wa olóyè akọni ogun ọkùnrin tí àwa mọ̀ nílẹ̀ kóòtù òjìrè lénìí akọni pọ̀ o àmọ́ ẹni táwa mọ̀ gẹ́gẹ́ bí olórí ogun tiwa ní ilẹ̀ kóòtù òjìrè táwa mọ̀ táwa choose tí ọlọ́run ò dẹ̀ ní pa gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tá a bá bí nínú obìnrin tó bá lérò pé olóyè Sunday Igboho máa kú síbẹ̀ yẹn kò ní dé olúwẹ̀ẹ́ ẹ ṣàṣẹ màá wá ṣẹ̀ṣẹ̀ wá play ibi tí bàbá wa chief imam yorùbá tó ti wá ṣe àdúrà yẹn ẹ jọ̀ọ́ gbogbo ẹnikẹ́ni lẹ́ẹ̀kan sí èèyàn kéèyàn tí a bí nínú obìnrin tí wọ́n fi abẹ gba ìbí ẹ̀ tó gé inú tó ṣe whatever tó bá ṣiṣẹ́ tó jẹ́ pé obìnrin ọkùnrin ló da àtọ̀ sí yẹ́ lára tó di báṣí tó di ẹ̀jẹ̀ tó di báṣí tó di ṣàkì tó wá padà di ẹran eléyìí ò ṣe pé a fi àfọ̀ṣẹ sẹ́nu ọlọ́run máa bá wa gbà á gbogbo àwọn ìyá ayé máa bá wa gbà á gbogbo àwọn ìyá wa máa bá wa gbà á gbogbo àwọn ọkùnrin máa bá wa gbà á gbogbo àwọn àfáà wa máa bá wa gbà á gbogbo wòlíì máa bá wa gbà á gbogbo ìṣẹ̀dálẹ̀ kóòtù òjìlé gbogbo ìṣẹ̀dálẹ̀ dálẹ̀ yorùbá pátá ó máa bá wa gbà á nítorí pé olóyè dúró di pé ẹ gbọ́dọ̀ pa àwọn ìyá mi mọ́ ẹ gbọ́dọ̀ pa àwọn bàbá mi mọ́ ẹ gbọ́dọ̀ pa àwọn ọmọ mi mọ́ bẹ́ẹ̀ ni ẹ sì gbọ́dọ̀ pa àwọn àbúrò mi mọ́ ẹ gbọ́dọ̀ pa àwọn ẹ̀gbọ́n mi mọ́ ẹ má rèpù àwọn ọmọ mi mọ́ ẹ ìyẹn náà ń pè lálágbára kódà táwa bá fi Sunday Igboho jẹ ọba ilẹ̀ Yorùbá lọ́wọ́ yìí kò tí ì kéré jù ẹ bẹ́ẹ̀ ni àmọ́ ní èní tó jẹ́ ọjọ́ ajé gbogbo ẹnikẹ́ni tó bá support tó dẹ̀ bá wa ṣe àdúrà pé kí olóyè Sunday Igboho kò ní rárùn owó mú láyé ẹ ṣàṣẹ mo mọ tí mo wí o ọmọ alájẹ lèmi o mo ti sọ gbogbo yín lẹ mọ̀ mí ẹ mọ̀ mí dáadáa ẹ mọ̀ mí délédélé ẹ wò mo gbé ajé mi mo gbé ni ní left and right mo ti fi hàn yín ní so many times àwọn tó ń pè ní oníka mẹ́fà ọmọ alájẹ ni ẹ bọ̀wọ̀ fún wa tí n bá bẹ́ẹ̀ rajà láàárọ̀ kùtùkùtù tílẹ̀ máa fi ṣú èrò ní wọ́n wájú ṣọ́ọ̀bù ẹ̀ gbogbo ẹnu mo fi sọ eléyìí ò ń ṣẹnu ìyá mi gan mọ̀ kódà ìyálé ìyá mi gan mọ̀ ánimọ̀rúfù wàá ṣẹ̀ wá lọ́wọ́ tí n bá wà ń bẹ̀ kí ló dé President alone, we beg you in the name of God we need you to release olóyè Sunday Igboho kò ṣẹ̀yìn mi ò ní pàṣẹ immediately ìfẹ́ torí president ni ẹ mi ò ní pàṣẹ because I give you a lot of respect nítorí wọ́n ń ròyìn ìlú yín wọ́n ń ròyìn kútọ́nu ìlú Nàìjíríà tó ẹ̀dì gbogbo áfíríkà gan àníná ìlú nàìjíríà tó ẹ̀dì gbogbo áfíríkà àlómi ìlú nàìjíríà tó ẹ̀dì gbogbo áfíríkà àní títì ìlú nàìjíríà tó ẹ̀dì gbogbo áfíríkà àníná ìlú nàìjíríà tó di gbogbo the whole world àní nǹkankan àwa la di gbogbo Africa pátápátá àní nǹkankan but now àdúrà tí mo tí mo fẹ́ ṣe báyìí ni pé bó bàbá wa Sunday olóyè Ìgbòho ẹ bá wa ṣe àdúrà kí president alone kó fi olóyè lẹ̀ lẹ́ni ẹ mọ ìdí kó filẹ̀ inú ọ̀sẹ̀ yìí nígbà òtí ìpẹ́ jù torí kóòtù kùtọ̀nù dalẹ́dalẹ́ ni wọ́n lè di alẹ́ ń bẹ̀ ẹni ò ìpẹ́ jù ìdí ni pé ìjọba yìí wọ́n fẹ́ ṣe àkóbá fún president alone gbogbo ẹ̀yin alágbára wa ẹ̀yin bàbá wa tẹ́ ẹ bá ń ṣe okùnfà kí olóyè Sunday Igboho má jáde eléyìí ò dá o ẹ rántí pé àwọn ọmọ yín jáde ẹ rántí pé wọ́n mu omi ẹ dẹ̀ rántí pé wọ́n jẹun àdàbí ẹni tí ò bá mu omi ní ọjọ́ kan nìkan ni kò dẹ̀ sí bó ṣe lè mu omi bó ṣe ní mu tọrọ oúnjẹ tó ń sè omi la fi sè é kò sí nǹkan tá ẹ fẹ́ jẹ ńlẹ̀ ayé omi bí wọn ó ṣẹran omi ni bí wọn ṣe tọkí fún yín omi ni àmọ́ ní èní yìí gbogbo ẹni tá a bá bí nínú obìnrin tó bá ní olóyè Sunday Igboho ní padà ó là ní débá àdúrà fi sàlámù sàlámù. gbogbo àbá fi sàlámù sàlámù. gbogbo ẹnikẹ́ni. gbogbo ẹnikẹ́ni. tó bá ní kí ti Sunday Igboho kó má dé bá òun. tó bá ní kí ti Sunday Igboho kó má dé bá òun. tàbí kó kú síbẹ̀. tàbí kó kú síbẹ̀. òun náà ni ó kọ́kọ́ kú. òun náà ni ó kọ́kọ́ kú. láìpẹ́ yìí. láìpẹ́ yìí. mọ́tò ni ó pa. mọ́tò ni ó pa. wọ́n fìbọn pa. wọ́n fìbọn pa. yóò kú rédèrèdè. ọlá wọlá òkúta tó wà káàbà pè ní ajaratu àṣìwádù. wọ́n pè ní ajaratu àṣìwádù. òkúta dúdú. òkúta dúdú. òkúta náà làwọn náà gbé síbí. òkúta náà làwọn náà gbé síbí. pẹ̀lú ọkọ lọ́ọ̀bà tó gbá. pẹ̀lú ọkọ pẹ̀lú tó bá kàábà mú. bàbá fẹ́ kà sí. gbogbo ẹnikẹ́ni. gbogbo ẹnikẹ́ni. ìbá ń bẹ lọ́rọ̀ Sunday Igboho. ìbá ń bẹ lọ́rọ̀ Sunday Igboho. ó fẹ́ máa fara ní. ó fẹ́ máa fara ní. látòlí lọ. látòlí lọ. ìyàwó rẹ̀. ìyàwó rẹ̀. ọmọ rẹ̀. ẹbí rẹ̀. ẹbí rẹ̀. àṣẹ. àrọ́mọ ni nàìjíríà ní gbógun ti ìran yorùbá ní gbógun ti ìran yorùbá látòkè báyìí látòkè báyìí àrọ́mọ ni yóò bẹ̀rẹ̀ sí i látòrí lọ látòrí lọ sọlá nàbí Muhammad sọlá nàbí Muhammad ìfọ sí ami bisimilayi ramani rọ ami alahuma ami musitu ami ayu ami kọyumu ami adafiu ami kihari ami aradani ami yuri ami warika ami yamon ami alaja ami damu ami alati ami dawu ami amon ami mura ami iba ami dawu ami ama ami ma ami sa ami sabayi. Alima, Alima, Alina, Alaima, Alinari, Alimune, Alifasi, Alimusini, Aligami, Aliyori, Aliyari, Aliyiri, Aliyidi, Aliyudi, Aliyari, Alini, Alisi, Aliyiri, Aliyati, Aliya, Aliyati, Aliyahime, Aliyaman, Alija, Alifa, Aliyati, Aliyin, Aliyana, Aliyini, Aliyodim, Anana, Anika, Alimu, Aliyimu, Aliyoyim, Aliyimu, Aliyimu, amin, àmúnakiru àmúnimọ́lá àmúnasiru àmúnayúbà àmúnadáo àmúnbàwú àmúní àmúníyà àmúnà fàájà àmúní bàmínà fàájìnà àmúní wákàtí mọ́nàmí wàhálàwò àmúní ìsàwò àmàlà àmìnà àmìnà àmìnà àmìnà àmìnà àmìnà àmìnà àmìnà àmìnà àmìnà àmìnà àmìnà alibu asababaku alialuku aluwiku asaku aliaridi aliasuru aliamadunu asababaku aliajali alena alena alina alimu aliajan alamu alani alani alani alani alani alani. Hmm ṣe ẹ ti gbọ́ àní pẹ́ púpọ̀ lórí ètò lẹ́ni àdúrà náà ṣe fún bàbá wa olóyè Chief Sunday Ìgbòho àwọn ò bínú ẹnìkan o bóyá èèyàn wá ń bínú tiwa àwọn ò mọ̀ àmọ́ àwọn ọ̀rọ̀ kan wà ńlẹ̀ tí mo fẹ́ kí ẹ̀yin ọmọ kóòtù òjìrì ẹ jọ ẹ bá mi gbọ́ ẹ bá mi ṣe ètò yìí mi ò fẹ́ kí ẹjọ́ tóró lọ́hùn àbúyàn lẹ́ni bí edé pípẹ́ máa lẹ́ẹ̀fẹ́ flag but eléyìí ohun tá a gbọ́dọ̀ gbọ́ ni nítorí nǹkan tá a fi ń gbé sórí Facebook ni pé kò ṣe gbogbo yín la gbọ́ lẹ́ẹ̀ tí ń gbọ́ àmọ́ ìdí kókó Yorùbá yìí tó ń ṣe wá gangan ẹ máa gbọ́ o. ọ̀bẹ ń bàkọ̀jẹ́ ó ń dunnú kò mọ̀ pé yàrá òun lòun ń bàjẹ́ hmm. ẹ̀yin amòfin ilẹ̀ Yorùbá agbẹnukáká amòfin tẹ̀ ń jàfáké tẹ̀ ń jàfókò tẹ̀ pèrè ayín ní ajàfẹ́tọ̀ọ́ ọmọ èèyàn àṣà wọlé ó gbé Sunday adé ó fẹ́ gbé Sunday adé yẹ mọ́ ọmọ Ìgbòho hmm. ẹ̀rẹ̀ lẹ́yìn tí ń jàfẹ́tọ̀ ọmọ èèyàn ká gbà wípé Sunday Adéyẹmọ ìyẹn ò ń sọmọ yín àbí kì í sọmọ èèyàn. kò yé mi o. ẹ wá rán wa létí Gani ọmọ Fáwẹ̀hìnmí. wàláì. ẹ jẹ́ ká sunkún Gani ọmọ Fáwẹ̀hìnmí torí a mọ̀ yìí pé tí Gani ọmọ Fáwẹ̀hìnmí bá ń bẹ láyé hmm. ọjọ́ kejì sí ọjọ́ kẹta tí àwọn ọjọ́ DSS Buhari tán wọlé tọ Adéyẹmọ lọ tán pa òkú ńbẹ tán kó òkú lọ tán lé wọ̀gbẹ́ tán kó àwọn èèyàn ẹ̀ lọ ajàfẹ́tọ̀ ọmọ èèyàn Gani ọmọ Fáwẹ̀hìnmí a ti kó gbogbo ìwé òfin ẹ̀ pátá ìdílé ẹjọ́ ẹ máa gbọ́ ọ̀rọ̀ yìí bọ́tàjò ẹjọ́ pé kán wá sọ ohun tó ń rí tán fi warú sọ́wọ́ ìlú àti mètìtì òfin lóríṣiríṣi àti jáde ṣùgbọ́n nbo lẹ́yìn ajàfẹ́tọ̀ ọmọ èèyàn ilẹ̀ Yorùbá tẹ jẹ́ amòfin nbo lẹ́wà báyìí o. bí mo wà pòfẹ́sọ̀ wa ẹ máa gbọ́dọ̀. jẹ́ kákẹ́rọ́rọ́ bí omi àmù ọ̀bẹ ń bà kọjẹ́ ó ń dunnú ẹ wá gbọ́ ó ní yàrá kò mọ̀ pé yàrá òun lòun ń bàjẹ́ ẹ dákẹ́ títí tí wọ́n fi lé Sunday Adéyẹmọ wọ́n fi lé kúrò nílùú wọ́n tún lé kúrò nílùú ọ̀dẹ̀ yìí lẹ́yìn yẹn síbẹ̀síbẹ̀ ẹ dákẹ́ ẹgbẹ̀ lẹ́yìn amòfin tẹ̀ ń jàfẹ́tọ̀ ọmọ èèyàn Sunday Adéyẹmọ Ìgbòho àgbà yìí pé ìyẹn òun ṣọmọ èèyàn tẹ́ lè jàfẹ́tọ̀ ẹ̀. Hmm àbúrò wọn nìkan náà ń gbé fáìlì lọ ṣe ẹjọ́ fún. ẹ mọ̀ pé yàrá yín lẹ́yìn ń bàjẹ́ ọjọ́ ọlá yín lẹ́ ń gbẹ́sẹ̀ lé yẹn. Hmm. ọmọ yorùbá ń bọ̀ wá bí yín lọ́jọ́ ọ̀la pé kí lẹ ṣe kí lẹ ṣe hmm. kí ni tẹ́ ẹ ṣe sí ńgbà tí kú wọ létọ Sunday ọmọ Ìgbòho lọ. ẹ bá mi ṣe ẹjọ́ ìtọ́ bọ̀ wá bí yín ẹ wá ń jẹ́ ká rántí wípé bí Gani ọmọ Fáwẹ̀hìn bá bẹ láyé irú ìyà tí ń jẹ wá yìí ò ní jẹ wá. àṣẹ ẹ̀tọ́ ọmọ èèyàn yín tẹ̀ ń jà fún àpò yín ni àṣírí tú. Hmm. ọbẹ̀ bàkọ̀jẹ́ ó ń dunnú kò mọ̀ pé yàrá òun lòun ń bàjẹ́. ẹ̀yin ọba alẹ́ Yorùbá mo kí yín ẹ kú àpérò. ká tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ta kiri tó dìde hmm. ọbẹ̀ ń bàkọ̀jẹ́ ń dunnú kò mọ̀ pé yàrá òun lòun bàjẹ́ ìwọ ọba ilẹ̀ Yorùbá tó sá pamọ́ tínú ẹ̀ ń dùn wípé a ọwọ́ fẹ́ ba Sunday yẹn náà hmm. ọbẹ̀ ń bàkọ̀jẹ́ ń dunnú kò mọ̀ pé yàrá òun lòun bàjẹ́ ń jọ́ wọ́n bá máa lé ẹ jáde láàfin ẹ̀ tọmọtọmọ tayátayá tó máa gbẹ̀yìnkùlé lọ tó ní lè padà síbẹ̀ mọ́ ọjọ́ náà. eré eré burúkú ní tẹkọ agége eré gidi. tó wà ní rẹni gbà ẹ́ lẹ̀ mọ́ hmm. torí ọ̀bẹ ẹ ti bàkọ̀jẹ́ ọ̀bẹ bàkọ̀jẹ́ ó ń dunnú. tẹ́ ń gbọ́ ẹ máa di ọ̀rọ̀ yìí o. ẹ̀yin ọ̀dọ́ tẹ́sí lọ́n tòsí lé àwọn tí ń tàn yín jẹ tí ń ké owó lé yín lọ́wọ́ tínú yín ń dùn tẹ̀ ń ṣe bàbá kẹ́ẹ̀pẹ́ àánú yín ṣe mí hmm. ìgbésí ayé ọjọ́ iwájú yín lẹ̀ ń bàjẹ́ tẹ̀ mọ́ pẹ́ ń bàjẹ́ yẹn ẹ wà bí aláìsí ẹ ń rìn kiri ilẹ̀ wọ́n fi ń ṣèrànṣẹ́ hmm. ẹ lè bọ́yàwó ẹ lè bọ́mọ kódà ẹ tiẹ̀ níṣẹ́ gidi lọ́wọ́ ìjọ ọmọ tẹ bá bí ìyẹn náà tó pẹ̀lú àwọn ọmọ tán táwọn ọ̀gá yín máa máa rán iṣẹ́. ẹ wọ́n dúró lẹ́yìn wọn bú àwa. ọ̀bẹ gbàkọ̀jẹ́ ó dunnú. ẹ mọ̀ pé yàrá yín lẹ́yìn ń bàjẹ́. wàláì. pẹ̀lú tó ń pínlẹ̀ yín lọ́wọ́ tínú yín ń dùn hmm. tí ẹ̀ ń ṣe bàbá rere bàbá sà. ìyà ìgbésí ayé yín lẹ̀ ń pọ́nlé. ẹ jọ ẹ bá mi ṣí àkíní ẹ dẹ̀ bá mi gbọ́ ó important gan-an ọbẹ̀ ń pàkọ̀jẹ́ ó ń dunnú hmm. ẹ mà lẹ́ńbẹ̀ ń o ẹ̀yin olórí ẹlẹ́sìn Jésù Kristi hmm. gbogbo wa la mọ̀ dájú wípé nígbà tí Jésù ń bẹ láyé gbogbo ìjà Jésù ni bí ó ṣe da fọmọ èèyàn Jésù ò ní gá kò ní go. gbogbo làálàá jésù ni wípé kọ́mọ ẹ̀dá má pàdánù láyé wọn ẹ̀yin aṣíwájú ẹ̀sìn kírísítẹ́nì tèmi hmm. ẹ̀ lẹ́ńbẹ̀rún o. wọ́n da yín nù. ẹ wá dákẹ́ rọ́rọ́ bí omi àmọ́. bí omi adágún. torí kí buhari kó má bàa gbé owó lé gẹ́ẹ̀tì yín tẹ páàkì kalẹ̀. Hmm. òdodo dé. ẹ dákẹ́ rọ́rọ́ bí omi àmọ́ wọ́n pa àwọn ọmọ lẹ́yìn yín lógún lọ́gbọ̀n wọ́n lé wọn wọ̀ gbó wọ́n mú lé wọ́n wọmi ẹ dákẹ́ bí omi àmú ọ̀bẹ ọ̀bẹ ó dunú ẹ mọ̀ pé yàrá yín lẹ̀ bàjẹ́ hmm. ọjọ́ náà ń bọ̀ ká máa wí nípa yín nílẹ̀ Yorùbá ipa tẹ́ ẹ kó nígbà tó yí pé Fúlàní wọlé tán Yorùbá tán Ọlọ́run ó kó wọn lẹ́rú hmm. ọ̀bẹ bàkọ̀jẹ́ ń ronú ẹ̀yin òpònú àfáà ṣé inú kùránì yìí ló wà wípé Sókótó ni kẹ́ ẹ ti máa gbàṣẹ kẹ́ ẹ tó kírun. kò yẹ èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o èmi kọ́ o. torí nínú kùránì táwa kí ààrin bẹ̀. ẹ pẹ́ yí nǹkan èmi kọ́ o. wípé Sókótó ni ká ti gbàṣẹ ká tó kírun. ẹ wá ponú débi wípé jàǹbàrí ń tàn yín ẹ̀ ń tanra yín fúlàní ń tàn yín ẹ̀ ń tanra yín ẹ̀ ń gbá riyẹ riyẹ riyẹ riyẹ riyẹ lẹ́yìn wọn. Hmm. ẹ ponú tó po kùránì tẹ́ gbé kárí tẹgbẹ́rẹ́ ní ẹ̀wọnú ẹ̀ kẹwo tó sọ nípa ẹ̀tọ́ ọmọ èèyàn. àmì ilé gbàgbé alájí ìbò ti kọ́. ẹ̀jẹ̀ àdúgbò lọ́wọ́ ìmáàmù yorùbá land ó kú iṣẹ́ ọlọ́run á fún ẹṣẹ ọlọ́run á tì ẹ́ lẹ́yìn. àmì bàbá. ọpẹ́lọpẹ́ irú ẹ ló jẹ́ ká mọ̀ wípé ẹ̀sìn Islam kì í ṣe dandan kó sọ ní dẹrú fúlàní hmm. ọ̀bẹ bàkànjẹ́ ó dunú kò mọ̀ pé yàrá òun lòun ń bàjẹ́ ẹ máa lẹ́ńbẹ̀ o ẹ̀yin òṣèlú. plan b fuji thank you. bẹ́ẹ̀ ni bàbá gbogbo ọpọ yín gbogbo ète yín gbogbo làámọ̀rí yín gbogbo motótọ́ motótọ́ yín gbogbo agbára yín pátá ẹ̀dẹ̀ ń mú lódò ẹ̀yìn yín yọ síta à yín gédégbé. Hmm ìpàdé yín pẹ̀lú àwọn ọlọ́pàá pẹ̀lú iye tẹ́ ẹ gbé fún wọn gbogbo ẹ̀ láti gbọ́. ẹ bá mi ṣe ètò yìí ẹ subscribe. ó kọ́gbọ́n jàǹbá tẹ́ ẹ kọ́ wọn gbogbo ẹ̀ láti gbọ́. ilé ìtura tẹ́ ẹ rán àwọn èèyàn lọ láti lọ ṣèpàdé pẹ̀lú àwọn ọlọ́pàá gbogbo ẹ̀ lákúkú ti gbọ́. tàbí. bí wọ́n ṣe ń yọ́ so bẹ́ẹ̀ ló ń yọ́ gbọ́. ajé àjọkẹ́ mo rí ẹ o. ṣùgbọ́n ẹ jẹ́ kí n fi yé yín wípé ìgbà kan ò lọ rí láì lópin. wọn ọmọ kò yé wọn. bóun yìí gbogbo owó ilẹ̀ yorùbá pátá ẹ̀kọ́ sápò tìyín nìkan. bóun hmm. yìí gbogbo ọlá yorùbá pátá ẹ̀kọ́ sápò yín nìkan. bóun yìí ẹ fà wọn máa mú bóyí ẹ fi wọn máa dákòkò mọ́ gbogbo èèyàn. Hmm gbóhùn yín ẹ fowó yín ẹ fi ra gbogbo ọlọ́pàá kó máa bá yín dàrú. ṣùgbọ́n ajínúrú mo rí yín. ọ̀bẹ yín ń bà kọjá ó ń dunú kò mọ̀ pé yàrá òun lòun ń bàjẹ́. tó yan ọmọ àtìbà mo rí ẹ. lọ́jọ́ òun àná hmm. tí Abíọ́lá tó bá mọ̀ wípé Fúlàní ń bọ̀ wá fìhún dára kò ní bá MPN dọ́nkòwò kò nítorí MPN kó dá Concord sílẹ̀ hmm. ibi táwo lọ́wọ́ bá lọ ló máa lọ ibi tí Yorùbá bá lọ ló máa lọ. ó dìpọ̀ bàjẹ́ nítorí ẹ̀ mọ̀ ìfẹ́ kẹ́ lísítìn. ṣùgbọ́n Abíọ́lá náà padà wá rí i wípé ilé làbọ̀ sinmi oko ikú tó kojú gba ẹni àwọn àgbà Yorùbá wọn ló ń pòwe fún ni ni